ó sì dáhùn wí fún wọn pé. ẹ̀yin ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ni a kò fi fún nítorí ẹnikẹ́ni tí ó bá ní òun ni a ó fi fún òun ó sì ní lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá sì ní lọ́wọ́ rẹ̀ ni a ó sì gba èyí náà tí ó ní nítorí náà ni mo ṣe ń fi òwe bá wọn sọ̀rọ̀ nítorí ní rírí wọn kò rí àti ní gbígbọ́ wọn kò gbọ́ bẹ́ẹ̀ ni kò yé wọn sí ara wọn ni ọ̀rọ̀ Àìsáyà wòlíì sì ti ṣẹ tí ó wí pé ní gbígbọ́ ẹ̀yin ó gbọ́ kì yóò sì yé yín àti rírí ẹ̀yin ó rí ẹ̀yin kì yóò sì mòye nítorí tí àyà àwọn ènìyàn yìí ṣe bọ́ etí wọn sì wúwo ọ̀ràn yìí gbọ́ ojú wọn ni wọ́n sì dì nítorí kí wọn kí ó má bàa fi ojú wọn rí kí wọn kí ó má bàa fi etí wọn gbọ́ kí wọn kí ó má bàa fi àyà wọn mọ̀ kí wọn kí ó má bàa yí padà kí èmi kí ó má bàa mú wọn lára dá ṣùgbọ́n ìbùkún ni fún ojú yín nítorí tí wọ́n rí àti fún etí yín nítorí tí wọ́n gbọ́ lóòótọ́ ni mo sáà wí fún yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì àti olódodo ní ń fẹ́ rí ohun tí ẹ̀yin rí wọn kò sì rí wọn wọ́n sì ń fẹ́ gbọ́ ohun tí ẹ gbọ́ wọn kò sì gbọ́ wọn nítorí náà ẹ gbọ́ òwe afúrúgbìn nígbà tí ẹnìkan bá gbọ́ ọ̀rọ̀ ìjọba tí kò bá sì yé e nígbà náà ni ẹni búburú ní wá a sì mú èyí tí a fún sí àyà rẹ̀ kúrò èyí ni ẹni tí ó gba irúgbìn lẹ́bàá ọ̀nà.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 ó sì di igi tó bẹ́ẹ̀ tí àwọn ẹyẹ ojú ọ̀run sì wá wọ́n ń gbé orí ẹ̀ka rẹ̀. òwe mìíràn ni ó pa fún wọn pé. ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó sin sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ fi di wúwú. gbogbo nǹkan wọ̀nyí ni Jésù fi pòwe fún àwọn ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe ní òwe kí èyí tí a ti ẹnu wòlíì sọ kí ó bá lè ṣẹ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 tí ó sì kó onírúurú gbogbo nígbà tí ó kún èyí tí wọ́n fà sókè wọ́n jókòó wọ́n sì kó èyí tí ó dára sínú agbọ̀n ṣùgbọ́n wọ́n kó búburú dànù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò sì rí nígbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì yóò jáde wá wọn ó ya àwọn ènìyàn búburú kúrò nínú àwọn olóòótọ́ wọn ó sì sọ wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹ̀kún òun ìpayín keke yóò gbé wà. jésù bi wọ́n pé. gbogbo nǹkan wọ̀nyí yé yín bí. wọ́n wí fún un pé. bẹ́ẹ̀ ni olúwa. ó sì wí fún wọn pé. nítorí náà ni olúkúlùkù akọ̀wé tí a kọ sípa ìjọba ọ̀run ṣe dàbí ọkùnrin kan tí í ṣe baálé tí ó mú ọ̀tún àti ogbó nǹkan jáde nínú ìṣúra rẹ̀. nígbà tí ó ṣe tí jésù parí òwe wọ̀nyí tán ó ti ibẹ̀ lọ kúrò nígbà tí ó sì dé ìlú òun tìkálà rẹ̀ ó kọ́ wọn nínú sínágọ́gù wọn tó bẹ̀ tí ẹnu ya gbogbo wọn wọ́n sì wí pé. níbo ni ọkùnrin yìí ti mú ọgbọ́n yìí àti iṣẹ́ agbára wọ̀nyí wá ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ yìí ìyá rẹ̀ kọ́ à ń pè ní Maria àti àwọn arákùnrin rẹ̀ kọ́ Jákọ́bù Jósè Símónì àti Júdà àti àwọn arábìnrin rẹ̀ gbogbo wọn kí wọ́n bá a gbé níyì níbo ni ọkùnrin yìí ti mú gbogbo nǹkan wọ̀nyí wá. bẹ́ẹ̀ ni wọ́n kọsẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n jésù wí fún wọn pé. kò sí wòlíì tí ó wà láì ní ọlá bí kò ṣe ní ìlú àti ní ilé òun tìkára rẹ̀. òun kò yí sí ọ̀pọ̀ iṣẹ́ agbára níbẹ̀ nítorí àìgbàgbọ́ wọn.